àwọn gómìnà wa kò lójú tì pẹ́ẹ́ lóòótọ́ nǹkan kò dára lórílẹ̀‐èdè yìí bóun gbogbo sì ṣe yẹ kó rí kò rí bẹ́ẹ̀ ṣùgbọ́n èyí táwọn gómìnà wa ìpínlẹ̀ gbogbo ń ṣe ló túbọ̀ ń dá wàhálà sílẹ̀ tó ń kó fàsẹ́yìn bá wa tí kò sì jẹ́ ká ní ìlọsíwájú kankan ọ̀pọ̀ ọ̀nà làwọn gómìnà ìpínlẹ̀ wọ̀nyí fi lè ran àwọn èèyàn wọn lọ́wọ́ ìpínlẹ̀ wọn ṣùgbọ́n púpọ̀ nù ún ò látinúdá kan báyìí wọn ò mọ̀nà dẹ̀rùn fáwọn èèyàn kí wọ́n lọ sàbújá kí wọ́n gbowó kí wọ́n sì ná tán ní tiwọn níbi tí wọ́n ti ń gbowó yìí tí wọ́n sì ń ná nàkúnà àti tí wọ́n ń káwọn míì jẹ níbẹ̀ ni wàhálà ti máa ń bá wọn nítorí àwọn tí wọ́n fún wọn lówó mọye tí wọ́n fún wọn àwọn tó kówó jẹ nínú wọn náà sì mọye tí wọ́n kó jẹ ohun tó burú nu owó tí wọ́n ń kó jẹ yìí ni pé owó náà máa ń sọ wọ́n dọ̀dẹ̀ ni ó máa ń pa wọ́n lẹ́nu mọ́ gómìnà tó bá ti kówó jẹ kì í lè kojú wọn lábùjá gbogbo ẹ̀gbin tí wọ́n á fi lọ ìwọ̀sí tójú ẹ̀ bá rí àtiwà rẹ́jẹ tí wọ́n bá sì hù sí lọ́hùn kò ní délé wì bọ́rọ̀ kan bá sì ti ṣẹlẹ̀ tó bá kàn jọba àpapọ̀ kátikàti wọn ò máa sọ ẹ wo èyí tó wà nílẹ̀ báyìí ìjọba àpapọ̀ ti yáwó yáwó àwọn kan sì ti ṣòwò náà báṣubàṣu mọ́jọba lọ́wọ́ gbèsè tí wàá ga ńlẹ̀ gọbọi kò sí bí ìjọba ó sì ti ṣe san gbèsè ọ̀rọ̀ náà sì ti dìnira fún gbogbo aráàlú nítorí bí wọ́n ti ń jowó oṣù láwọn ibì kan ni wọn ò lè sanwó fẹ̀yìntì fáwọn míì gbèsè náà ń ga sí i ni kò dínkù rárá níjọba àpapọ̀ bá sọ páwọn ó máa yọ gbèsè táwọn gómìnà yìí jẹ́ ìpínlẹ̀ wọn lóṣooṣù nítorí àwọn ò lè bá wọn san gbèsè náà mọ́ kàkà káwọn gómìnà yìí jókòó kí wọ́n ronú kí wọ́n wọ́nà tí wọ́n fi máa rówó nípínlẹ̀ tiwọn náà tí wọ́n sì lè máa gbọ́ bùkátà ara wọn láì jẹ gbèsè káàkiri àwọn gómìnà yóò ṣe bẹ́ẹ̀ o níṣe ni wọ́n ránṣẹ́ síjọba àpapọ̀ pé kó má yọ gbèsè táwọn jẹ o kàkà bẹ́ẹ̀ kó bẹ̀rẹ̀ sí í láwọn òṣìṣẹ́ ìjọba kúrò lẹ́nu iṣẹ́ tí wọ́n bá ti pa àádọ́ta ọdún ohun tó fi sọ ni pé nígbà téèyàn bá dọmọ ọgọ́ta ọdún ni kí wọ́n tó yọ kúrò nídìí iṣẹ́ ìjọba ṣùgbọ́n àwọn gómìnà yìí nítorí ìmọ̀tara wọn nìkan ní kíjọba má dúró fáwọn èèyàn mọ́ kí wọ́n kúkú lé wọn dànù tí wọ́n bá ti pọ́ máa dọ́tọ̀ ọdún kí wọ́n fẹ̀yìn wọn tì kówó tìjọba ná lé wọn lórí lè dínkù níbi tí làákàyè àwọn gómìnà ti wá ṣiṣẹ́ sí rèé o wọn ò lè pèsè iṣẹ́ fáwọn èèyàn àwọn tí wọ́n níṣẹ́ lọ́wọ́ ni wọ́n tún fẹ́ẹ́ gbaṣẹ́ ọ̀hún kúrò lọ́wọ́ wọn nígbà tí wọ́n bá dọ́mọ àádọ́ta ọdún jókòó sílé si kí ló tún kù tí ó máa jẹ tí wọ́n sì mọ̀ pé kò sẹ́ni tó lè gbàrú ẹni bẹ́ẹ̀ síṣẹ́ kankan mọ́ àti pé gbogbo òrírí àtọgbọ́n ètò ìjọba tírú ẹni bẹ́ẹ̀ ti ní ṣèjọba ó gbé gbogbo yẹn sọnù ni àwọn gómìnà yìí kò ṣe dáadáa o bẹ́ẹ̀ náà ni wọ́n ní kíjọba lè lówó lọ́wọ́ gbogbo owó tí wọ́n ń san lórí owó epo ni kí wọ́n yọ dànù nígbà tó sì jẹ́ dọ́là ni wọ́n fi ń repo wá sílẹ̀ yìí àfàìmọ̀ kí lítà epo kan má dẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà bẹ́ẹ̀ ohun tó yẹ káwọn gómìnà yìí ṣe ni láti dáwó jọ kí wọ́n kọ́lé iṣẹ́ ìfọpo tí ó ṣe gbogbo nàìjíríà láǹfààní tá a kò fi ní máa lọ repo bẹntiróòlù lókè òkun mọ́ ṣùgbọ́n wọn ò ṣe bẹ́ẹ̀ o owó òjijì làwọn ń wá bára sì ní mẹ̀kúnnù kò kàn wọ́n kí wọ́n ṣàtìrówó náà ní tiwọn nígbà táwọn èèyàn bá wà ń pò lórí ìlú tí gbogbo wọn sì kóra wọn jọ tí wọn ò sì lè gbábà tí nàìjíríà ò fi bọ́nú ìyàkalẹ̀ tó jó ohun tí wọ́n lè ronú pẹ̀ kò ju tara wọn lọ àwọn èèyàn yìí kò sọ̀rọ̀ ń pa àwọn ogunlọ́gọ̀ àwọn òṣìṣẹ́ tí wọ́n ń kó wá sínú ìjọba tí wọn ò níṣẹ́ kan tí wọ́n ń ṣe wọ́n kó wọn wá nítorí òṣèlú lásán ni wọn ò lè láwọn yẹn dànù kí wọ́n dínàkúnà táwọn náà ń ná ohun tí wọ́n fẹ́ ṣe ni kí wọ́n fìnira kúnira mẹ̀kúnnù káyé tiwọn lè dára kí buhari yáa gbọ́ ọ kó sì gbà ọ̀rọ̀ àwọn gómìnà yóò ṣe tẹ̀lé o ẹni tó bá tẹ̀lé ó dọ̀tá aráàlú ó sì jọ pé ohun táwọn gómìnà yìí fẹ́ fún buhari nìyẹn nígbà táwọn èèyàn ò bá sì ti lójú tì kó sóhun tí wọn ò lè ṣe àwọn èèyàn yóò lójú tì ó jàre ó ṣojú mi kò rò nìyẹn o nínú ìwé ìròyìn aláròye tó jáde lọ́sẹ̀ yìí